ọ là gbé mọ́tò tó fẹ́ lè lélẹ́yìn o. ó ti disguise o ó ti disguise ó ti jáde ó ti jáde. àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kalẹ́ o èyí ni àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ ilé wa tó wá sójú wòran yín láti ìkànnì ọmọlúwàbí Yorùbá Broadcasting Network YBN ìkànnì tó mú ìròyìn àti ètò tó ní ṣe pẹ̀lú ìgbélárugẹ àṣà Yorùbá wá sójú wòran yín lójoojúmọ́ Olúmáyọ̀wá Àbàdìgí ni oníròyìn fún tòní ti ṣọjọ́ kẹrìnlélógún oṣù kínní ọdún 2024 ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jẹyọ nínú àwọn ìròyìn takò àfọyín láṣálẹ́ òní. àwọn ológun orí omi tá a mọ̀ sí Nigerian Navy ni wọ́n ti ṣe àwárí ibùdó ìfọpo tó jẹ́ ayédèrú mẹ́rin ní ìpínlẹ̀ Ondo. Adeleke ti fi ọwọ́ sí yíyá àwọn ẹgbẹ́ alájẹṣẹ́kù àti olókoòwò kéékèèké ní bílíọ̀nù kan náírà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tinubu máa yí ìpinnu ẹ̀ padà lórí gbígbé àwọn ẹ̀ka cbn lọ sí ìpínlẹ̀ èkó èmi kan mo sọ ọ́ ǹdùmẹ̀ ló sọ eléyìí di mímọ́ tinubu kò ní lérò láti gbé olúùlú orílẹ̀-èdè nàìjíríà tá a mọ̀ sí federal capital territory padà sí ìpínlẹ̀ èkó àwọn ẹ̀ka iléeṣẹ́ aláṣẹ ni wọ́n sọ díẹ̀ yìí di mímọ́ aláṣẹ Tinubu ti gbéra láti ìlú Àbújá lọ sí orílẹ̀-èdè France láti balẹ̀ gùdẹ̀ sí Paris fún àbẹ̀wò aládàáṣe. one thousand two hundred ní owó àwọn ológun orílẹ̀-èdè yìí lójoojúmọ́ Senator Ndume ló ṣàkàwé ẹ̀ wọ́n ń dúnkookò mọ́ ẹ̀mí mi o délé aláké ló figbe ta wípé àwọn tó ń wakùsà lọ́nà àìtọ́ àti àwọn tó ń ṣe àbẹ̀wò sí tí wọ́n ń wọ inú gbó ọba àti ilẹ̀ ìjọba lọ́nà àìtọ́ àwọn gangan ni wọ́n ń dúnkookò mọ́ ẹ̀mí òun àkọlù titun ní ìpínlẹ̀ Plateau ọ̀pọ̀lọpọ̀ ilé àtàwọn ilé ìjọsìn bíi mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì ni wọ́n ti dáná sun àwọn àkọlé wọ̀nyí pẹ̀lú àwọn ìròyìn míì làkó àfòyín láṣàlẹ̀ tòní tá a bá lọ sókè lọ́hùn tá a bá rí padà ẹ mọ̀ gbọ́ wọn lẹ́kùnrẹ́rẹ́ ẹ mọ̀ yìí kúrò ìkànnì Yorùbá Broadcasting Network náà ní kẹ́ dúró sí. wàhálà òun làkàdé bẹ́ sílẹ̀ nílé ìwòsàn Federal Teaching Hospital tó wà nílọ́kọjà gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn dókítà ilé ìwòsàn ọ̀hún ṣe sọ lójú òpó ayélujára X ó ní àwọn jàǹdùkú tí ọ̀kan lára àwọn olóṣèlú léwájú fún ni wọ́n ya bo ilé ìwòsàn náà látara ti ẹni wọn kan eléyìí tí ó kú sínú ilé ìwòsàn ọ̀hún tí wọ́n sì ń béèrè dókítà tó wà lẹ́nu iṣẹ́ nígbà tí ẹni náà kú wọ́n lu àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn ọ̀hún lálùbami èyí ló mú olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò ilé ìwòsàn gbé ìbọn jáde láti fi dáyà já wọn àmọ́ níṣe ni wọ́n lọ ìbọn náà mọ́ lọ́wọ́ tó fi di wípé ó bẹ̀rẹ̀ sí níyìn tí ìbẹ̀rù bojo sì bá gbogbo àwọn tí wọ́n wà ní ilé ìwòsàn ọ̀hún ẹ̀wẹ̀ nínú akitiyan àwọn agbófinró láti fi òpin sí ìwà jàǹdùkú àti ìjínigbé lólú ilẹ̀ wa àbújá ọwọ́ àwọn ọlọ́pàá tẹ ó kéré jù ẹgbẹ̀rún kan ó lé méjìlá one thousand twelve àwọn afurasí nígbà tí wọ́n ya lu wọ́n ní àwọn ibùba wọn láwọn orígun ìlú àbújá ọ̀gá àgbà àwọn ọlọ́pàá nílùú àbújá haruna garba sọ wípé àwọn kó àwọn afurasí ẹgbẹ̀rún kan lé méjìlá yìí láàrin ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù yìí january fifteen títí di àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí làwọn ikọ̀ ọlọ́pàá dìgbòlùjà eléyìí tí ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà káyọ̀dé ẹgbẹ́tókùn dà síta láti ọjọ́ kẹtàdínlógún oṣù yìí january seventeen pé kí wọ́n máa rí sí ọ̀rọ̀ ìjínigbé tòun ti olè jíjà ní báyìí iṣẹ́ ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí àwọn tí ọwọ́ bà bẹ́ẹ̀ ni àjọ ọlọ́pàá sì ń sapá láti rọ́wọ́ tó àwọn tó kù ọ̀làǹrẹ̀wájú ọ̀làtúnjẹ ló ń jábọ̀ ìròyìn fún ìkànnì yorùbá Broadcasting Network YBN. ẹ káàbọ̀ padà àgbéyẹ̀wò ròyìn ọlọ́jì mọ̀nà ló ń tẹ̀síwájú níkànnì tá a Yorùbá Broadcasting Network látẹnu Olúmáyọ̀wá Bàjẹ́gìn wàyí o ẹgbẹ́ ọ̀rọ̀ yìí náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn àkọ́mú ló gbé wa lọ sí ìpínlẹ̀ Ondo níbi tí gómìnà Ayédàtiwa bó ṣe rọ́kúnlé fún gbogbo àwọn ìgbìmọ̀ ìṣàkóso ẹ̀ ó ní ẹ ṣeun gan ni o ibi tẹ́ ẹ ṣe ń dé yìí náà ni wọ́n ń pè ní ayédè ẹ wá máa lọ lé yín ìròyìn tó tó wa lọ́wọ́ láti ìpínlẹ̀ Ondo ló ń jẹ́ kó dìímọ̀ pé gómìnà ìpínlẹ̀ Ondo lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí Lucky Ayédàtiwa ni ó ti yọ gbogbo àwọn ìgbìmọ̀ ìṣèjọba ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n lọ rọ́kún sílé ìpè iṣẹ́ tí wọ́n ṣe ti dẹ́kun ọmọọba ebenezer adeniran tó jẹ́ olórí akọ̀wé olùròyìn fún gómìnà ló sọ èyí di mímọ̀ lónìí ọjọ́rú gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà gbogbo ìgbìmọ̀ ìṣàkóso tí wọ́n wà ní ìjọba ni wọ́n pa á láṣẹ fún láti gbé ìṣàkóso kalẹ̀ fún àwọn akọ̀wé àgbà tó lóyìnbó ń pè ní permanent secretary àti àwọn ọ̀gá tó bá wà ní ẹ̀ka ìjọba èyí tí wọ́n ń darí bákan náà ni wọ́n júwe lé fún àwọn olùdámọ̀ràn pàtàkì àgbà tá a mọ̀ sí SSA àti olùrànlọ́wọ́ pàtàkì SA bẹ́ẹ̀ gómìnà dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn o fún ìgbà tí wọ́n ti lò ní ìṣàkóso àti iṣẹ́ ìsìn wọn fún ìdàgbàsókè Dangote ìpínlẹ̀ Ondo gómìnà Ayédátiwá ti ìpínlẹ̀ Ondo ti dárúkọ ẹni tí ó jẹ́ igbákejì ẹ̀ gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédátiwá ló ti kéde yíyan ẹni tí yóò bá ṣèjọba gẹ́gẹ́ bí igbákejì gómìnà Ayédátiwá ló dá orúkọ Ọláìdé Owólabí Adélámì tí ó jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo wọ́n bí ní nǹkan bí ọgọ́ta ọdún ó lé sẹ́yìn sí mọ̀lẹ́bí Olùkà Oríbòkun láti ọwọ́ pa àti màmá Amos Adelami ó kàwé gboyè tí ó sì ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí ṣùgbọ́n ní báyìí ó ti wà gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo congratulations Ọláìdé Ọwọ́lábí Akínlámì iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ni wọ́n ti jẹ́ kó di mọ̀ pé àwọn ti rájú àwọn méjì tí wọ́n mọ̀ nípa ikú ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Abíọ́dún Akíntọ́mọwọ́ Akíntọ́mọwọ́ ní ìròyìn jẹ́ kó di mọ̀ wípé ó jẹ́ Ọlọ́run nípè lẹ́yìn tó ṣe yùnkẹ́yùnkẹ́ òní wákàtí ọlọ́pọ̀ yanturu pẹ̀lú ìyàwó láńlọ́ọ̀dù ẹ̀ tí wọ́n jọ gbọ́ra wọn dáadáa nílé ìtura kan tó wà ní Akínjagunlà ní ìlú Ondo alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Fúnmiláyọ̀ Ọdúnládé Fáyẹ́mì ló sọ pé wọ́n gbé ọkùnrin náà dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ní ilé ìtura ọ̀hún tí iṣẹ́ ìwádìí sì ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún olùgbé náà tí ara rẹ̀ kò dá ṣámúṣámú mọ́ lẹ́yìn tí ó ti ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú ìyàwó láńlọ́ọ̀dù ẹ̀ ni wọ́n sáré gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n tí ó dágbére fáyé lẹ́yìn ò rẹ́yìn àwọn méjì tí wọ́n ní wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ọwọ́ ti tẹ̀ báyìí ni wọ́n wà ní ọgbà ọlọ́pàá fún ìbéèrè àti iṣẹ́ ìwádìí bó ṣe ń tẹ̀síwájú tẹ̀síwájú. àwọn aṣòfin orílẹ̀-èdè yìí kò tí ì fún wa ní owó oṣù dìsẹ́mbà yìí tí wọ́n ṣèlérí o àwọn tí ìrógbàmù àdó olóró ṣẹlẹ̀ sí ní ìpínlẹ̀ kaduna ni wọ́n ti sọ̀rọ̀ sókè àwọn tí àkọlù ìrógbàmù àdó olóró èyí tó ṣẹlẹ̀ sí ní ìpínlẹ̀ Kaduna ti jẹ́ kó dìmọ̀ pé àwọn kò tí ì gba owó oṣù kejìlá èyí tí àwọn aṣòfin àgbà mọ́kàndínláàdọ́fà one hundred and nine ti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tí wọ́n ṣe ìlérí láti fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn náà bí ẹ ò bá gbàgbé àwọn aṣòfin àgbà ni wọ́n fìmọ̀ ṣọ̀kan pẹ̀lú ìlérí láti fi owó oṣù kejìlá wọn tí wọ́n ní àwọn fẹ́ fi ṣe ẹ̀dáwó fún àwọn tí ìṣẹ̀lẹ̀ ìrógbàmù àdó olóró ṣẹlẹ̀ sí ní ọjọ́ kẹta oṣù kejìlá ọdún tó kọjá ní abúlé kan ní ìpínlẹ̀ Kaduna tí ó sì jẹ́ láti ọwọ́ ikọ̀ ológun orílẹ̀-èdè yìí gbogbo àwọn aṣòfin àgbà náà ni wọ́n ṣèlérí owó oṣù kejìlá tí wọ́n jẹ̀jẹ̀ one million naira mílíọ̀nù kan tí àpapọ̀ ẹ̀ jẹ́ mílíọ̀nù mọ́kàndínláàdọ́fà one hundred nine million láti fún àwọn tí àkọlù ọ̀hún ṣẹlẹ̀ sí ṣùgbọ́n títí di àsìkò yìí a ò tí ì rẹ́jẹ̀ àìrómira wọn àti ìmúléríṣẹ́ o àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ní ìpínlẹ̀ Kaduna àwọn ni wọ́n bugbe ta alákòóso fún ilẹ̀ òkèrè àti ọ̀rọ̀ tó ń wá láti ilẹ̀ òkèrè ló ti gba blinken lálejò ní iléeṣẹ́ aláṣẹ tó ń bẹ nílùú àbújá alákòóso fún ọ̀rọ̀ òkèrè àti ìgbàlejò ni ó ti gba àlejò akọ̀wé ìjọba orílẹ̀-èdè amẹ́ríkà anthony blinken ní iléeṣẹ́ aláṣẹ tí a mọ̀ sí presidential villa nílùú àbújá Blinken tí ó wá sọ̀rọ̀ onílùúsílùú pẹ̀lú aṣojú orílẹ̀-èdè yìí níbi tí aláṣẹ Bọ́lá Tinubu tó léwájú fún ikọ̀ olùgbàlejò ọ̀hún orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè kẹta ní ilẹ̀ adúláwọ̀ tá a mọ̀ sí Áfíríkà tí Blinken máa ṣe àbẹ̀wò sí fún ọ̀rọ̀ alálàyé fún ìdàgbàsókè okòwò àti ìbáṣepọ̀ tó dánmọ́rán ní ilẹ̀ adúláwọ̀ bí blinken bó ṣe balẹ̀ gùdẹ̀ sílùú àbújá akọ̀wé ìjọba àpapọ̀ torílẹ̀-èdè nàìjíríà aṣòfin george akume àti tuga ni wọ́n lọ pàdé ẹ̀ kókó ọ̀rọ̀ tí wọ́n sọ ló dá lórí ìbáṣepọ̀ ètò ààbò àti gbígbé ètò ìlera àti ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà sókè àti ìdàgbàsókè agbègbè ní ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ ẹ máa tó bẹ̀rẹ̀ sí ní jẹ ìgbádùn àwọn ìpinnu alágbára tí mò ń ṣe o Tinubu ló sọ èyí di mímọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ yìí ló tún jáde pẹ̀lú ìlérí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé wọn yóò máa tó bẹ̀rẹ̀ sí ní jẹ mùkúntùn pẹ̀lú ìgbádùn àwọn ìpinnu èyí tó lágbára èyí tó ti gbé kalẹ̀ nígbà tí ìṣèjọba ti bẹ̀rẹ̀ ní oṣù karùn-ún ọdún 2023 aláṣẹ tó sọ èyí pẹ̀lú ìlérí ní àná ní ọjọ́ ìṣẹ́gun ní ilé ìjọba níbi tí ó ti ṣèpàdé tí ó ṣe pẹ̀lú ẹgbẹ́ àwọn ládéládé láti ẹkùn gúúsù gúúsù níbi tí ọba Ajagun ajagunfẹ̀yìntì major general Felix Majapẹ̀rus tó jẹ́ alága àwọn ládéládé láti ìpínlẹ̀ Delta tí ó sì fìgbà kan náà jẹ́ ìgbákejì alága ìgbìmọ̀ àwọn ládéládé láti ẹkùn gúúsù gúúsù ìgbà ọdún tí ẹ ó gbádùn lọ́pọ̀ yanturu ó fẹ́ dé tán o ó ní ọ̀rọ̀ tí aláṣẹ ṣe sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ilé-ẹjọ́ ti gba onídùúró Obiano lẹ́yìn tí wọ́n gbé e síwájú ilé-ẹjọ́ fún ẹ̀sùn jìbìtì four billion naira nígbà tí ó ṣe gómìnà gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra Willie Obiano ni wọ́n ti gba onídùúró ẹ̀ lẹ́yìn tí wọ́n wọ́ lọ síwájú ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó wà nílùú Àbújá lórí àwọn ẹ̀sùn mẹ́sàn-án tí wọ́n fi kàn án tó sì ní í ṣe pẹ̀lú ṣíṣe fàyàwọ́ owó tó jẹ́ bílíọ̀nù mẹ́rin owó náírà nígbà tó wà ní ìṣèjọba Obiano tí ó bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn òun o níwájú adájọ́ nígbà tí òṣìṣẹ́ ilé ẹjọ́ tó ka àwọn ẹ̀sùn náà sí létí agbẹjọ́rò olùpẹ̀j ọ̀jọ́ Sylvanus Tanhill tó jẹ́ agbẹjọ́rò àgbà senior advocate of Nigeria lórílẹ̀‐èdè yìí ló pè fún pé kí wọ́n ti Obiano mọ́lé bí ìgbẹ́jọ́ náà yóò ṣe máa lọ pẹ̀lú iṣẹ́ ìwádìí ṣùgbọ́n agbẹjọ́rò Obiano Onyechi Ikpeazu tó náà jẹ́ agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè Nigeria ló bẹ̀bẹ̀ fún gbígba onídùúró oníbàárà ẹ̀ tí adájọ́ Inyang Epo sì gba onídùúró ẹ̀ lẹ́yìn ìjíròrò pẹ̀lú agbẹjọ́rò Tahir àti àjọ EFCC tí wọ́n sì sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ kẹrin oṣù kẹta ọdún tí a wà yìí lórí owó oṣù tuntun tí àwọn òṣìṣẹ́ ń retí tuc fi ìwé ránṣẹ́ o sí ìjọba àpapọ̀ ìgbọ̀n ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tí a mọ̀ sí trade union congress tuc ni wọ́n ti fi ìwé kan ránṣẹ́ sí ìjọba àpapọ̀ tí wọ́n ń fi àìdùnnú wọn hàn lórí bí ìjọba àpapọ̀ ṣe kọ̀ láti ṣe ìgbékalẹ̀ ìgbìmọ̀ tí yóò jíròrò lórí owó oṣù tuntun àwọn òṣìṣẹ́ èyí tó jẹ́ pé ó kù oṣù mẹ́ta kí owó tí wọ́n ń gbà lọ́wọ́ yìí kí ó tẹnubẹ́po àwọn tuc ń fi ìkìlọ̀ ránṣẹ́ sí ìjọba ìjọba àpapọ̀ láti yàgò fún ètò tó jẹ́ pé àwọn ìgbìmọ̀ náà yóò ṣiṣẹ́ lábẹ́ ìgbóná ìmòòrò láti yanjú ọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ tó jẹ́ igbákejì aláṣẹ tuc Tommy okon. ló bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Èkó lánàá ọjọ́ Ìṣẹ́gun tí ó sì ń rọ ìjọba àpapọ̀ kí wọ́n tètè gbé àwọn ìgbìmọ̀ náà kalẹ̀ ní kíákíá kí ìdúnàdúrà lè bẹ̀rẹ̀ ní pẹrẹwu ó sọ pé ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n tí ṣe thirty thousand tí ìjọba ń san lásìkò yìí kò ká nǹkan kan pẹ̀lú bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe tẹnubẹ́po lákòókò tá a wà yìí ìròyìn tí ọwọ́ bà yìí ló gbé wa lọ sí ìpínlẹ̀ èkó níbi tí ìṣèjọba náà ti pa láṣẹ o kí wọ́n ti ibi ìgbafẹ́ kan pa ní wàràǹṣeṣà tí wọ́n ń pè ní lekki conservation center ṣé yorùbá bọ̀ wọ́n ní kí ojú má rí bí gbogbo ara lògùn ẹ̀ lórí fáfún bí ìjọba ìpínlẹ̀ èkó ṣe pàṣẹ láti ọwọ́ àjọ kan tí wọ́n ń pè ní lagos state safety commission láti ti ibi ìgbafẹ́ kan tí wọ́n ń pè ní lekki conservative center ìkéde tó wáyé láti ọwọ́ láre mojọlá tí ó jẹ́ adarí àgbà àti olùdásílẹ̀ ìgbìmọ̀ ààbò nínú àtẹ̀jáde tó fi sí ojú òpó Instagram ẹ̀ ní alẹ́ àná tí ṣọjọ́ ìṣẹ́gun Mojọ́lá tó sọ̀rọ̀ lórí títì ibi ìgbafẹ́ náà pa lẹ́yìn fọ́nrán kan èyí tó ń jà rìnrìn lórí ipò ẹgẹrẹmìtì tí ibùdó náà wà báyìí tí ó sì léwu fún àwọn ènìyàn tó ń lọ sí agbègbè náà fún ìgbafẹ́ ẹ̀mí ò láàrọ̀ ẹ jẹ́ ká ṣe àtúnṣe ẹ̀ ní kíákíá ẹ ṣá kọ́kọ́rọ́ pamọ́ o kó má bàa dibi tí a máa pè ní kòtò tí ó ń gba ẹ̀mí ènìyàn àwọn ọba aláyé ní ìpínlẹ̀ ọ̀yọ́ lánàá ọjọ́ ìṣẹ́gun ni wọ́n ti ṣe àbẹ̀wò sí gómìnà ṣèyí mákindé látàrí ìrógbàmù tó wáyé ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá ní agbègbè bódìjà ní ìlú ìbàdàn tí ó gba ẹ̀mí àwọn márùn-ún tí àwọn mẹ́tàdínlọ́gọ́rin seventy seven sì fi ara pa tí ilé tó jẹ́ méjìdínlọ́gọ́ta fifty eight sì dàwó lulẹ̀ lẹ́yìn ìpàdé alátìlẹyìn mọ́ríṣe tí wọ́n ṣe pẹ̀lú gómìnà ní ọ́fíìsì rẹ̀ tó wà ní agbègbè tí wọ́n ń pè ní agodi nílùú ìbàdàn àwọn ọba wọ́n ṣe ìlérí àtìlẹ́yìn wọn fún ìṣèjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àti wípé àwọn ò ní ìjọba di sí àwọn ìròyìn tó gbọgbọ́n èyí tí àwọn bá ń gbọ́ lábẹ́lé láti dẹ́kun àwọn tó ń wakùsà lọ́nà àìtọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ọba tó péjú síbi àbẹ̀wò náà ni àti rí ṣọ̀ún ògbómọ̀ṣọ́ ọba gandhi ọláoyè olúbàdàn tìlú ìbàdàn èyí tí ọba tajudeen ajíbọ́lá ṣojú àsẹ́yìn ti ìsẹ́yìn ọba sefiu oyèbọ́lá olúgbọ́n ti gbọ́n ọ̀k ọ̀kẹrẹ̀ ti ṣakí onípẹ̀tù ti ìpẹ̀tù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn ọba aláyé tí wọ́n péjú sí ọ̀dọ̀ gómìnà mákindé láti kí àti láti jọ jíròrò lórí àkọlù tó wáyé ní ìlú ìbàdàn ìjọba ìpínlẹ̀ kwara àti àwọn ọba alayé ni wọ́n ti parí ìjà agbègbè wọn o wọ́n pè fún àlàáfíà láàrin àwọn ládéládé ìjọba ìpínlẹ̀ kwara pẹ̀lú àwọn ọba alayé láti ìpínlẹ̀ ọ̀yọ́ àti kwara ni wọ́n ti yanjú àwọn ìjà ìlú sílùú tó ti ń wáyé láti ti ọjọ́ tó ti pẹ́ o pàápàá jùlọ láàrin àwọn ẹ̀yà Yorùbá àti Bàrìbá ní agbègbè Shinkanda lábẹ́ ìjọba ìbílẹ̀ Bárùntẹ́ ní ìpínlẹ̀ Kwara aṣojú ìjọba ìpínlẹ̀ Kwara ti adarí ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ ọ̀hún lé iwájú ìyẹn Right Honourable Yakubu Danladi Saliu ni wọ́n ti ń pè fún àlàáfíà láàrin àwọn ẹ̀yà àti agbègbè náà èyí tó ń fa àìbalẹ̀ ọkàn láàrin àwọn agbègbè tó wà ní ẹnu àlà orílẹ̀-èdè yìí àti orílẹ̀-èdè olómìnira Benin Republic kí a tó máa lọ nínú ìròyìn àṣálẹ́ tòní ẹ ká fi fọ́rọ̀ kan wọ̀nyí ṣé wọ́n ní àríṣe láríkà àríkà ní bàbá ìrẹ̀gùn lẹ́yìn tí gómìnà ayédatiwa tí ó ní kí gbogbo àwọn alábòójútó kí wọ́n lọ rọ́kúnlé ẹ wá wo bí àwọn òṣìṣẹ́ nílé ìjọba bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ pẹ̀lú ariwo olè sí ẹnìkan tó jẹ́ agbẹjọ́rò Charles Títílóye tí wọ́n jẹ́ alábòójútó fún ẹ̀ka ayé àná lẹ́yìn tí gómìnà Ayédátiwá júwèé lé fún gbogbo àwọn olùṣèjọba àwọn òṣìṣẹ́ bẹ̀rẹ̀ sí ní bu tí wọ́n sì ń pè é ní olè ọ̀pẹ̀lẹpẹ̀ àwọn ọlọ́pàá tí ò jẹ́ kí wọ́n ṣọwọ́ létí Charles Títílóye ẹ wò ó kẹ́yìn náà fi kẹ́kọ̀ọ́ kẹsì rí pé ẹ̀ ń wà lórí oyè oyè ni olè gbé sílẹ̀ ní ìgbàkúgbà. àwọn èèyàn ti bínú wọn ti ń pariwo àwọn èèyàn ti ń pariwo bọ́lọ́pàá ṣe dé o àwọn èèyàn ti ń bínú wọn ti ń pariwo àwọn èèyàn ti ń bínú àwọn èèyàn ti pariwo o wọ́n ò ní gbà o we no go gree lórí o we no go gree lórí o we no we no go gree o àwọn ọlọ́pàá ti dé o. ee ó ti sá lọ ó ti disgard o ó ti wá gbé lọ ó là gbé mọ́tò mọ́tò mọ́tò tó fẹ́ lè lélẹ́yìn o. ó ti disguise o ó ti sẹ́. ó ti jáde ó ti jáde ó ti jáde ó ti jáde ó ti jáde ó ti sá lọ ní sẹ́ríkì ngoma sọ̀mọ́nì ngoma ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ẹnìkan òlórílẹ̀ ayé gbó kojú báyìí lọ láṣẹlẹ̀ òní fún àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa èyí tó ti wá sójú ìròyìn àti tí ìgbọ̀nyìn níkànnì Yorùbá Broadcasting Network YBN bóyá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ fún ìgbà àkọ́kọ́ ni ẹ lórí ọ̀fẹ́ láti máa bá a kálọ ní ìkànnì yìí nípa títẹ aago pupa ọ̀hún tí í ṣe subscribe button ẹ wà tí aago dúdú ti ń bẹ̀ lókè ìyẹn ni ó máa ta inú olóbó ní ìgbàkúgbà tí àwọn ètò àti ìròyìn wa tó bá wá sójú ìròyìn bóyá wá ní ìkọ́jà tó wá létí ni ẹ̀yẹn títẹ ybn sórí nọ́mbà èyí tẹ́ fi ń wò wá lójú òpó yìí òun tẹ́ fi ń wò ọ́ ní fọ́ èyí tẹ́ fi ń wò ọ́ ní di ìròyìn ayọ̀ kò ní wọ́n lọ́dẹ̀ wa o ìròyìn ìbànújẹ́ òkèèrè láti máa gbọ́ láṣìlédùá olùmáyẹ̀wò àbàdìgín lóníròyìn fún tàṣẹlẹ̀ tòní òun ayọ̀ ní gbogbo á yorùbá broadcasting network fún ìgbédìde àṣà yorùbá.